ومن سيئات أعمالنا من يأديه الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم ولهم وبا أترويكاتي كفما سواج ونبى محمد وعمر لي النبي تبع صحابه àti gbọ́n tí ó ń tọ ìlànà nabi sallallahu alaihi wa sallam títí tí ó fi di ọjọ́ ìgbéga kìyàmà abẹ́ ọlọ́run kí ó fi ìkẹ́ náà àti ìgẹ́ kó fi kárí gbogbo wa gbogbo wa tí aláǹfààní láti gbọ́ra wa kíra pẹ̀lú wa assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum salaam wa rahmatulahi wa barakatuh. tafsir al-Qur'an tí a ń bá lọ nínú Suratul Baqara a kì í àyà ọgọ́rùn-ún kan àti méjìdínlógún وقال الذين لا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ولن ترضى عنك اليهود ولا النصارى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك أولئك يؤمنون به ومن يكفر به, ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين adá ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ó ṣe Ramadan ní ìrọ̀rùn débi tí a bá dé ní òní òun náà ni Ramadan di mẹ́rìndínlógún kan sixteen àbí so tí a bá wò èyí ó rí i pé ó yẹ kí mùsùlùmí kó tètè múra sí ní tí ó bá ṣe nínú iṣẹ́ olóore torí pé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ọjọ́ sì ń lọ mọ́ ọmọ ènìyàn lérí kí ọlọ́run bá kí ó ṣe ìtẹ̀lé àṣẹ nírọ̀rùn fún wa níbi tí a kà ní òní ọlọ́run tó ń ṣàlàyé fún wa. tí ń jẹ́ ìpèníjà tí àwọn tí anabi sallallahu alayhi wa sallam tí ń jíṣẹ́ ọlọ́wọ́n ọba fún wa eléyìí ọmọ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tí ó bá fẹ́ pe àwọn èèyàn kú nínú rọ́sídìí òdodo ẹni tí ń ṣe wá sí fún àwọn èèyàn láti nu. No kí wọ́n kó nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ọlọ́run ọba kí wọ́n kó láti inú àìgbàgbọ́ sínú ìgbàgbọ́ kí wọ́n kó láti inú ìyapa àṣẹ ọlọ́run ìyapa sunnah nabi sallallahu alayhi wa sallam bọ́ sínú tẹ̀lé àṣẹ ọlọ́run àti ìmáa ń nabi àwọn nǹkan tó rọrùn láti máa pàdé fúnru ẹni bẹ́ẹ̀ àwọn àpèjúwe tó ga tó ti ṣẹlẹ̀ náà ni ọlọ́wọ́ bá wọn sọ fún anabi sallallahu alayhi wa sallam níbi ayata fẹ́ka lónìí wa qala alladhina la ya'lamun olùwà ní alladhina la ya'lamun àwọn tí wọn ò ní mà tí wọ́n jẹ́ aláìmọ̀ kan ń sọ fún òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán sí wọn ìpìlẹ̀ ò la yukallimuna Allahu àbágbà fún ọ àbágbà fún ọ ànábì wo òjíṣẹ́ tọ́lọ́run rán sí wa yìí àbágbà làwòlá yukallimuna Allah tó bá lè ṣe pé a bá lè gbọ́ pé ọlọ́run ọba gangan ní ń bá wa sọ̀rọ̀ báyìí ká máa gbọ́ ohùn ọlọ́run ọba fúnra wa tá bá gbọ́ ohùn ọlọ́run á mọ̀ pé ọlọ́run ọba ń rán níṣẹ́ sí wa lódodo alimami ibn kathir gbà tí wọ́n fẹ́ ń ṣàlàyé àyà yìí gẹ́gẹ́ bí ó ṣe wà nínú tírà àwọn tí ń jẹ́ tafsir al-qur'an al-azim wọ́n ní mujahid èyí tafsir àbí asaru takọ́mú alákọ̀ọ́kọ́ asaru yẹn asaru tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni yẹn ni pé dọ̀ọ́ìfù ni so kí ni atharu náà tí mo ní atharu da'ifu ni òun ni pé wọ́n ní pé ibnu abbas ó sọ pé Huraymala òun ni ó sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe ya muhammad in kunta rasulan min allahi kama taqul fakul lillahi fayukallimuna hatta nasma'a kalamahu ipe arákùnrin yẹn wá bá nabi sallallahu alayhi wa sallam ó wá ní tó o bá fẹ́ ká gbà ipe òjíṣẹ́ ọlọ́run ọba ní ọ sọ fọlọ́run kọ́ máa bá wa sọ̀rọ̀ ká máa gbọ́hùn rẹ̀ báyìí fa anzalallahu fi min qawlihi wa qala alladhina la ya'lamun lawla yukallimuna allahu aw ta'tina aya ọlọ́run fi sọ àyà yìí àmọ́ àtàrò yìí ẹni tó bá ní tafsir ibn kathir lọ́wọ́ tí wọ́n ṣe tahqiqu rẹ̀ wọ́n jẹ́ kó yé pé atharu yẹn atharun da'if ipe atharu yẹn lẹ̀ mujahid lára àwọn tafsiri tí ó wá wá ta fi tú àyà yìí òun ni pé ọ̀kan nínú àwọn tabi'un tó jẹ́ ọmọ kéwù fún abdullahi ibn abbas òun ní ìtumọ̀ aya yìí pé ń tó fa gangan òun ní pé anasara takuluhu ó ní àwọn nasara ni wọ́n sọ̀rọ̀ yẹn fún anabi sallallahu alayhi wa sallam ẹni pé àwọn christian àwọn ni wọ́n sọ fún pé a tó bá ṣe pé anabi lódodo bá ní wọ̀ yìí sọ bí kojú ká gbọ́hùn sọ pọ́lọ́ ń kọ́ bá wa sọ̀rọ̀ ká sì fi ti ara wa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́dọ̀ imam ibn kathiri ní imam ibn kathiri wà huwa ikhtiyaru ibn jarir wọ́n ní ká pè ní nasara páwọn ni wọ́n wá béèrè irú béèrè lọ́wọ́ ànábì iná ni alimami tabari tí wọ́n ṣe tafsiri jamiul ahkam tí ń jẹ́ at-tabari tọ́mọ́ pé ní tafsiri tabari wọ́n ní iná ni imam tabari na farama ipe àwọn nasọ́rọ̀ ni wọ́n wá béèrè irú béèrè yẹn lọ́dọ̀ ànábì kí ni ntí imaamu ibnu Jarir tán gbára lé wọ́n ní lè anna siyaqa fihim wọ́n nítorí tá a bá ń wo ọ̀rọ̀ tí ń bọ̀ wá ọ̀rọ̀ àwọn yahudi àwọn nasọ́rọ̀ ọ̀rọ̀ wọn lọ́wọ́ ń bá wa sọ bọ̀ náà lọ́ fa aláfilé ní pé ọ̀rọ̀ yìí náà àwọn náà ni ẹ wá wo alimami ibnu Kathir wọ́n ní wà fi dhalika nadharun ń taba kíyè sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn tí imaamu ibnu tọ́bárí sọ̀hún ó ní àkíyèsí pé kí ṣe ń ta lè gbà wọlé yányán wọ́n ní wà haka al-Qurtubi òun ní lawla yukallimuna Allah aw yukhatibuna bi nubuwatika ya Muhammad bí Qurtubi ṣe gbé wá nìyí òun náà sì jẹ́ afáàgbà nínú àwọn onítafsir òun ní ọlọ́run ọba anabi lọ kọjú sí ìpínlẹ̀ ọ̀la yukallimuna Allah ayu khatibuna binubuwatika ya Muhammad yẹn ni pé àwọn kìfìrí sọ pé kọ́lọ́run kó bá wa sọ̀rọ̀ nípa pé anabi ni wọ Muhammadu yìí kult ẹ̀rí pé imam ibn Kathir wọ́n ti mú ọ̀rọ̀ al-imam Tabari subaka náà wọ́n mú ọ̀rọ̀ ẹni mujahid wá mujahid ní ọ̀rọ̀ àwọn nasọ́rọ̀ ni imaamu tobari náà níbẹ̀ ni àwọn fọwọ́ sí pé nasọ́rọ̀ ni aya yìí ń báwí àmọ́ alimami kurtubi òun ní anabi sallallahu alaihi wa sallam ní ń báwí ibnu kathir tọ́nà ní tíra tá ń lò àwọn wa ní níbi ká gbà pé àwọn nasọ́rọ́ ni àyà yìí ń bá wí fi í nadharun àkíyèsí wà ń bẹ̀ díẹ̀ yẹn nípa àwọn ọ̀gbá wọlé imamu ibnu kathiri wani kult wọ́n ní wa huwa dhahiru siyaq wallahu a'lam ń taba wo ọ̀rọ̀ yìí bí ṣe ń bá bọ̀ wọ́n ní olúwa ló ní mọ̀ ju àmọ́ ọ̀rọ̀ yẹn ó ṣe déédéé ọ̀rọ̀ ká ní ànábì ni ọlọ́run kọjú ọ̀rọ̀ yìí sí. Si olùwàkọ́ wàkọ́lẹ̀ abul aliya wà rabi ibn anis abul aliya àti rabi tó jẹ́ ọmọ fún anis bin malik àti qatada àti sadej fi tafsiri adil aya wọ́n ní hada qawlu kufari al-arab àwọn ní gbólóhùn yìí àwọn kẹfìrí ni wọ́n sọ bẹ́ẹ̀ tó jẹ́ kẹfìrí lárúbáwá so ó túmọ̀ sí pé èyí tí imam ibn kathir tí wọ́n mú ibẹ̀ náà ni Abul Aliya lọ ibẹ̀ ni Rabi náà lọ ibẹ̀ náà ni Qatada náà lọ àti Sudai ibẹ̀ làwọn náà lọ mo pè é sẹ́dẹ̀ ilẹ̀ kan Sudai mo fẹ́ wí so ibẹ̀ làwọn náà lọ wọ́n ní ada qawlun kuffar al-Arab àwọn náà sọ pé kadhalika qala níta fi wá mà ní pé olùwà ní kadhalika qala alladhina min qablihim mithla qawlihim. كذلك قال الذين من قبلهم مثل قولهم wọ́n ní tabawa káyà ẹ̀ síwájú a rí pé ọlọ́run ní irú ọ̀rọ̀ táwọn ẹni yìí náà ń sọ àwọn tó ti ṣáwájú wọn náà ti sọ irú rẹ̀ ibi lè ó ti rí pé ìtú àyà al-Qur'an tí a tu pẹ̀lú qawlu àwọn salaf ọgbọ́dọ̀ yẹ gbọ́dọ̀ wo ìdí yóò ní ìdí ó sì fìdí nǹkan yẹn múlẹ̀ àmọ́ tó wá ṣe pé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ni náà ni tafsiri ti wá ìpè ah, ìtumọ̀ àyà yìí nǹkan báyìí ni kò ní bùkátà sí ká tó máa wo pé ká wò di rẹ̀ mọ́ torí pé anabi sallallahu alayhi wa sallam ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha tabasi gbọ́ látọ̀dọ̀ àwọn sọ̀hábà gangan náà táwọn náà bá ní ti àyà yìí ń ṣàlàyé lélẹ́yìí tába ti rí pé asaru asaru tó lálàáfíà ni kò ní ìdíkà máa tún wádìí rẹ̀ mọ́ tó bá ṣe pé èyí tí mo kọ́kọ́ kà níwájú lẹ́ẹ̀kan tí mo ní Abdullahi ibn Abbas òun lọ gba ọ̀rọ̀ ń wá tó bá ìpọ́nà ẹ̀ bá lálàáfíà ni kò tún nídìí ká tó máa yẹ ọ̀rọ̀ àwọn tó ń jẹ́ àwọn ẹni Mujahid àti ọ̀rọ̀ ẹ̀lìmáàmù tọ́bárí so táwọn lọ síbi pé nasara lọ́rọ̀ yìí ń bá wí àwọn gbà tó ṣe pé asaru asaru tó lé ní ti abdullahi ibn abbas náà la fi náà ìmáàmù kathir tó tó fi wo títí mujahid àti ti atọ́bárí táwọn ní pé àwọn nasara ni àyà yìí ń bá wí àmọ́ tí a wá wo títí ọgọ́rọ̀ nínú àwọn tàbí'un àwọn alọ́bi pé a ah, àyà yìí o àwọn kòfàr àwọn kẹfìrí mẹ́kà náà ní bá wí wọ́n tó wá fi ìdí rẹ̀ múlẹ̀ látara pé kí ni kadhalika qala alladhina min qablihim wípé àwọn kan ti ṣáwájú àwọn lárúbáwá yìí irú táwọn náà sọ náà nù tábà níta làwọn ni wọn àwọn náà ni àwọn náà sọ̀rọ̀ àwọn ti ṣáwájú àwọn lárúbáwá wíru ọ̀rọ̀ wọn ó bí pé àwọn lárúbáwá wọn ń sin àwọn nàṣọ́rọ́ jẹni irú táwọn nàṣọ́rọ́ àwọn yahudi tán wí fànàbí wọn tẹ̀pá àwọn yahudi wọ́n sọ fànàbí Musa pé harina Allaha jaharatan àtọ́ akọ́lọ́ lọ́ba ń ránṣẹ́ sí wa o pé ọlọ́run ń wá kárí báyìí ká fojú ara wa rí ká fojú ara wa rí pé ah, kọ́lọ́ wọn sọ̀kalẹ̀ kó ní èmi ni mo ránṣẹ́ o tó bá sọ bẹ́ẹ̀ fún wa á ó ti tó kódà wọn bá débi pé wọn sọ pé àwọn fẹ́ máa gbọ́rọ̀ ọlọ́run ọba jíkà náà máa gbọ́ fúnra wa so irú eléyìí náà ni yóò fi máa rí ìtumọ̀ tafsir al-Qur'an ipe èyí tí ọba ti ní ẹsẹ̀ ńlẹ̀ láti fìdí rẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà náà ni èyí ó dì mú ibi ilé ó ti mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kò kí ń ṣe ọ̀rọ̀ tí ẹ máa fi làákà ìrò alimami ibn kathir wọn ní àwọn tí wọ́n ṣáwájú ń tán ti ṣáwájú tó pa àwọn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ń rí humul yahudu wan nasara wa yuwayyidu hadha wọn ní ọ̀rọ̀ yìí yóò lágbára ike wa anna alqa'ilina dhalika hum mushriku al-arab ibẹ̀ láti wá gbà pa àwọn tí wọ́n sọ pé laula yukallimuna Allahu aw ta'tina aya àwọn tó ń sọ pé àkọlọ́hún ti ẹ̀ bá wọn sọ̀rọ̀ ká gbọ́rọ̀ lọ́hún kó sọ pé òjíṣẹ́ ni ọ́ àwọn tó sọ̀rọ̀ ọ̀hún àwọn ẹlẹ́bọ ni nínú àwọn Lárúbáwá. alimami ibn Kathir wọn mú àyà wá láti fi ṣẹ̀rí gẹ́gẹ́ bá ti máa ń sọ pé tafsir quran bil-Qur'an wa huwa afdalu tafasir òun lọ́lá jùlọ tafsir wọ́n ní wa idha ja'aka ayatun qalu lan nu'mina hatta nu'tiya misla ma utiya rusulullah Allahu ya'lamu aythu yaj'al risalatahu olùwà ni wa idha ja'atuhum aya tí àmì ọlọ́run bá bá dé bá wọn tó bá bá wọn kèfèrí qalu lan nu'mina wọ́n ní àlè tí gbà fún ọ hatta nutiya misla ma utiya rusulullah àfi kó jẹ́ pé n tí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tá a máa ń fún wọn àbí kán fún àwa náà ọ̀rọ̀ tó ọlọ́run gbọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lọ́rọ̀ ń sẹ́hùn díkà wà nù orí ipò ọlọ́run ọba lọ́rọ̀ ń sẹ́ pé bó ṣe ràn ọ̀hún náà kọ́ sọ fà bó ṣe sọ sí ọ létí tí wọ́n fi ń jẹ́ múmi kọ́ sọ fáwa náà kánú tèlèmọ̀gbọ́ ìwọ́kọ́lé ọ̀ràn sí wa so ilé ó ti mọ̀ ipe ta bá rí àwọn èèyàn tí wọ́n ń ya pòkì ní àwùjọ yìí nínú àlèhùnmá nẹ́bí sallallahu alaihi wasallam àbí lásìkò yìí kí wọ́n mọ̀ pé àwọn pòkì tó ju ti wọn lọ ti ó ti kọjá àwọn pòkì tó lágbára tó ju ti wọn lọ wọ́n ti kọjá tó pé tẹ́mbátólè èèyàn rí nǹkan fi ṣe pòkì wọ́n tó rí fi ṣe hatta nutiya mislama utiya rasulillah ọlọ́wọ́n ni allahu ya'lamu haythu yaj'ala risalatahu ìmọ̀mọ́ ibi tí ma ń fi òjíṣẹ́ iṣẹ́ mi sí kí lágbájá mo fẹ́ kí ojú òjíṣẹ́ bó o gbóyún sí wá jẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba gbóyún ò lè jẹ́ òjíṣẹ́ olúwa ní sayusibu alladhina ajramu sigharun inda allah àwọn tí wọ́n ya pòkì yìí ìyẹpẹrẹ ọ̀padà bá wọn látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba yẹn ni pé tí wọn ò gbọ́ tí òjíṣẹ́ ń sọ fún wọn tán ní tó jíṣẹ́ ń rí wọn ọ̀rọ̀ tó ń gbọ́ látọ̀dọ̀ ọlọ́run bọ́lọ̀ ń ṣe ránṣẹ́ jẹ́ ká rí ọlọ́run ọba náà ọlọ́run ọba ní wa adhabun shadidu bima kanu yamkurun ète tí wọ́n ń dáhùn wọ́n padà rí ìyà ìyà tó lágbára lórí irú tí wọ́n ń wù àwọn míì náà tó sọ fún ànábì ànábì sallallahu alaihi wasallam wọ́n ní wà qalu lan nu'mina laka hatta tafjura lana minal ardi yanbu'a àwọn mìíràn tó sọ fún ànábì pé à láwọn kẹfìrí pé tó bá fẹ́ ká gbà fún ọ ká gbọ́ ohun tó ń sọ a lè gbà àfi sọ pé kí ìṣẹ̀lẹ̀ rú kó mọ sun láti inú káàrí kó mi ń sun tó bá wá ń sun ẹ̀hẹ́n á wá pé òjíṣẹ́ ọlọ́wọ́n ni ọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àbí wọ́n tún ní pé àwòtẹ́ tìlmẹ̀lẹ́ ìkàtúmínà sàmà àbí ká tiẹ̀ rí màláìka kọ́ balẹ̀ gẹ̀ẹ́ sórílẹ̀ ayé kọ́ wa máa sọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run ni o òjíṣẹ́ ọlọ́run ni o ẹ̀hẹ́n ìgbà ń látògbà fún ọ anabi sallallahu alayhi wa sallam àbí ká tiẹ̀ rí pé látòkè kí owó kí wọ́n yìí kọ́ má máa wá ọ̀nà tó fi ń jẹun mọ́ kó ṣe pé láti sánmà ní tó máa jẹ́ ó ti máa wá fún ọ kọ́ mọ́ máa ní pé mí náà ń lọjà wọ́n fẹ́ lọ lè rajà mí náà fẹ́ lọ lè ra nǹkan tẹ́mi náà jẹ hàn tó apá nàbí ọlọ́run bàbá ni ọ́ iná wọn sọ ń gbà mí pé mali hadha rasul irú ànábì wo ni yamshi fil aswaq òun rìn kílẹ̀ àrìnjà pé wọ́n náà lọ rajà wọ́n ra nǹkan káàkiri lawla unzila alayhi malakun ọba ní kí màláìkọ wá láti sánmà ni fẹ̀yẹ̀kúnù máa ẹ̀wù rọ̀hìrọ̀ kó ti pọ́n ní ọmọ ọba ọ̀ṣọ́gun tó bá fẹ́ so gbà tí gbogbo ọ̀rọ̀ yìí pọ̀ àwọn ọ̀rọ̀ jẹgbẹjẹgbẹ tí ọ̀dà yìí anabi ni àà kul subhana rabbi alkuntu illa basharan rasula sọ pé ẹ mi ma fọlọ́ wọn bá mi alkuntu illa basharan rasula ntí mo jẹ́ Eh, èèyàn náà lèmi náà èèyàn ni mí rasulan òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ ẹnu tí mo kàbí yàtọ̀ náà nù àmọ́ pé kẹwa ní ẹ eh, kí tí oúnjẹ tí ń jẹ kọmọ wá láti sánmà àbí kí màláíkà kó sọ̀kalẹ̀ kọ́ wá mọ bá mi ṣe gbogbo kan tí mo ṣe gbogbo eléyìí bí ẹ pé yẹn ń wá fìtínà àìfẹ́ gbọ́ àìfẹ́ gbà náà nírú eléyìí ń túmọ̀. Sobi, bí ẹ̀kọ́ tí ó jẹ́ fún ẹni tí ń bá ń jẹ́ olùpèpè sítọ́ lọ́wọ́n ọba òun náà ni pé ó gbọ́dọ̀ ní sùúrù ẹni tí ó pèpè sítọ́ lọ́hùn ó ní àfaradà kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò ọ̀rọ̀ máa sú torí èwo ni a ní ah, ṣé mi ò lè bọ́rọ̀ yìí lọ́wọ́ báyìí sòtórí anabi sallallahu alayhi wa sallam tí olúwa bá ṣe lójíṣẹ́ gangan ẹ wo àwọn táwọn èèyàn ń gbé kó lójú àwọn táwọn èèyàn ń gbé kó lójú lóríṣiríṣiríṣiríṣi pàtàkì jùlọ anabi alayhi wa sallam ẹni táwọn gan mọ̀ ni bí kìí ṣokùrú èèyàn àmọ́ ńgbà tí òdodo bá dé bẹ̀lẹ́ ti dá a mọ̀ pé ọmọlúwàbí ẹni tó gbòdodo ni ẹni tí ò gbòdodo ni anabi sallallahu alayhi wa sallam kó tó di òjíṣẹ́ gbogbo èèyàn ló mọ̀ pé ọmọ yìí á olódodo èèyàn ni aláfọkàntá ọmọ ni tó bá gbé nǹkan sí lọ́wọ́ nǹkan kan ò ní ṣe nǹkan tó bá fi lé lọ́wọ́ tó bá fọ ọ̀rọ̀ sí lọ́wọ́ nǹkan kan ò ní sí ọ̀rọ̀ òun kò ní bọ́ sọ́dọ̀ ẹlòmíì bákan náà wọ́n tún mọ̀ pé ó la káì tó ní agbára lọ́mọ yìí wọ́n tún mọ̀ pé ẹni tó ipò òun gan-an ó tún dá yàtọ̀ níṣe sí ni tó pé tó bá rí irú nǹkan báyẹn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ èèyàn n tó kúrò ni pé sami'na wa ata'na kó a gbọ́ àgbà àmọ́ tí ó ṣe lélẹ́ mà òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam gẹ́rẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí jẹ́ òdodo tó tako irọ́ tí ń bẹ lọ́wọ́ tiwọn ẹsẹ̀kẹsẹ̀ náà ti bẹ̀rẹ̀ àwọn àgbákú ọ̀rọ̀ láti máa sọ sí anabi sallallahu alayhi wa sallam ìgbà tí anabi tọ́lọ́wọ́ bá paláṣẹ ipe fasda' bima tu'maru ya ayyuhal mudassir kum fa'anzir wa rabbaka fakabbir kum fa'anzir tọ́lọ́wọ́ bá ní ọ̀yá máa pe àwọn èèyàn anabi wá wò pé mo fẹ́ bẹ̀rẹ̀ ìpè olùwàbá tó wá sọ fún pé wandhir ashiratakal aqrabin ibi tó ti bẹ̀rẹ̀ wá sí ohun ilé yín ni ó ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹwà dánwò nínú ilé yín gangan ni ó ti bẹ̀rẹ̀ anabi sallallahu alayhi wa sallam riwaya kan wá ipe nbẹnu eh, inú ibnu kathiri náà ipe anabi kọ́kọ́ ṣebi máa dúbà níjọ́ kan ipe ẹyin èèyàn bá mi jẹun àpèjẹ wọ́n á jẹun ṣẹ́sì mọ̀ pé ara tí máa ń fa ẹ̀mí ṣẹ̀mí tí máa jẹ́ kí yóò nífẹ̀ẹ́ yàn òun náà ni kí yóò máa bùyàn ní nǹkan kọ́dà àwọn bíi anabi sallallahu anabi ní ayyul islam ẹ̀nì afdalu pé islam wo òun ló lọ́lá jù tí yẹn máa ń ṣe lára àwọn iṣẹ́ wo ló lọ́lá jù lẹ́yìn ìgbà tí yẹn bá jẹ́ mùmíní tán anabi ní tut'imu at-ta'ama tut'imu at-ta'ama mọ́ fáwọn èèyàn ló ń jẹjẹ mọ́ bùyàn ló ń jẹ tó bá ní fúnyàn anábì ní ara pé èèyàn ń ṣe islam tó dànù àmọ́ wọn kàn wá di oúnjẹ sílé bá kán ebi ń pa àwọn èèyàn kò bá a mú anábì sallallahu alayhi wa sallam ó wá pe àwọn fámìlì rẹ̀ ó wá fún wọn ní oúnjẹ wọ́n jẹun tán ó wá wò pé ah jẹ́ kí n sọ̀rọ̀ yìí ẹ̀mí rẹ̀ tó wò pé má jẹ́ n sọ lónìí ó fi wọ́n lẹ́kọ̀ọ́ sọ ó tún pè wọ́n jọ́ kejì ní ìgbà òrì míì wọ́n tún fún wọn lóúnjẹ jẹ tán gbàtán jẹun tán tọ́ ọwá dìde wọ́n ní ẹ̀yin mọ̀lẹ́bí mi wọ́n ní naam oníṣẹ́ mọ̀mí wọn làwọn mọ̀ oníṣẹ́ rí òkúta òkúta yìí tẹ́ ń wù lẹ́yìn wa yìí wọ́n ní bẹ́ẹ̀ ni Jabalu Thawr ó ní tí n bá ní nǹkan kan ń bẹ lẹ́yìn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún tẹ́ ẹ̀ fojú rí ṣé gbàmí gbà bẹ́ẹ̀ ni gbàmí gbọ́ wọ́n ní wàláyà wọn gbọ̀gbọ́ yàá torí pé kí ni ma jarrabna alayka kadhban qat àríkọ́ parọ́ rí ẹ wo bí ànábì ṣe ń fi ọ̀rọ̀ rinlẹ̀ nínú ẹ̀mí wọn nítorí yí ànábì náà ànábì tó wá tó tó bẹ̀rẹ̀ lọ wọn láti fi rinlẹ̀ pé ah, ipò tí mo rò pé mo wà lọ́dọ̀ àwọn ẹni yìí ipò yẹn náà ni mo wà wọ́n ní àmọ́ ah, pé òpùrọ̀ ni àbárò rẹ̀ rí ṣe pé tí ẹwọ mọ̀kọ́dìmọ̀ ọ̀hún kò yẹ kí problem wà lára táálí tí ó tẹ̀lé bàtà náà bí gbé ọ̀rọ̀ lé báyìí pé tọ̀ ní tí mo fẹ́ sọ fún yín ni pé ana rasulullahi ilaykum an la ta'budu illa iyahu wa annahu la ilaha illahu ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n gbọ́ ọ̀rọ̀ wọn yé kèwọ́ jẹ́ òjíṣẹ́ ó ní hẹ́n kó o máa pè wá pé ká fi hẹ́n la ilaha illallah ẹsẹ̀kẹsẹ̀ náà wọ́n gbọ́ yé maana pé aja'ala al-alihata ilahan wahidan inna hadha la shay'un ujab yẹni pé sọ fẹ́ sọ gbogbo àwọn òsáwà yìí tó ń sọ ní ìsinmi pé irọ́ ni ọba kan ọlọ́run kan náà ní ká máa sọ péré anábì ní tí ń sọ fún yín gẹ́gẹ́ náà nù bí ẹnìkan nú àwọn tó ń jẹ́ àwọn ọ̀nkọ́ anábì sallallahu alayhi wa sallam wọn lọ́wọ́ náwó sí pé tabban laka ya Muhammad tabban laka ya Muhammad tábà gbogbo èpè níbẹ̀ nídìí rẹ̀ gbogbo tí ń jẹ́ èpè èpè randurandu tó tóbi tó tóbi tó máa ń sẹ́lẹ̀ yàn án torí tẹ ní ègbé ẹlòmíràn kí ni ń yẹ ègbé ègbé kọ́ máa bọ̀ ọ́ gbé ọ̀parun òní lẹ́yìn òní ní àlùbáríkà sẹ́wọ̀n bí ogúnrú àwọn èpè gbẹ̀ngbẹ̀ngbẹ̀ tó máa ń sẹ́lẹ̀ yàn gẹ́gẹ́ bí yorùbá àti wà lọ́dọ̀ yà yìí òní òní òní níláárí láyé ẹ̀ tó fi bọ́ síwájú ọlọ́run sẹ́pẹ́ èèyàn mọ̀ gbọ́n ní pé à kí ló dé à irú èpè òun ní á ní sòrú àwọn irú tábà ti ń jẹ́ bẹ́ẹ̀ nù so kẹfìlẹ mọ bí ọ̀rọ̀ yẹn ṣe lágbára tó lẹ́yìn ìgbà tí pé wọn wá tán tánà bí ọdáwọ náà wà ní gbogbo àwọn oríṣiríṣi àwọn oríṣiríṣi ìhanilé mà kàn pàṣíkìtì yẹn lóríṣiríṣi ni ahùn ni afẹ́yù ẹ̀mí láyé afẹ́yù ẹ̀mí lọ́rùn ẹ̀ lẹ́yìn ìgbà tí gbogbo àwọn ìfìtínà wàhálà oríṣiríṣi tó ṣẹlẹ̀ wọ́n tó kọ ẹja tó fún ní stáì míì bóyá ọmọ yìí bóyá wàhálà rẹ̀ bí owó ní ń wá ṣẹ̀gbọ́n mi náà yọmọ sí wá sí irú ẹ̀ ń bẹ́ lu àyè gan <laughs> ọlọ́run kó sànú yàn kó láàánú ibi àdánwò tó pé yóò ṣe wá sí gbogbo àwọn ọba ní òbù yóò gbogbo àwọn olùyọ àwọn ìjòyè yóò gbogbo àwọn ìmáàmù gbà tó yá wọn bá ju òun náà ní oyè kan wọ́n ti ju lóyè kan báyìí ní ara wa balẹ̀ ní bá bá ní wá sí bá wọn lọlẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ah so kí ni irú eléyìí ni pé ìkìláàsù ó wọ́n níbi dáhàwá yẹn wallahu a'lam ìgbà tó sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam pé ah, bóyá ó ní wá ẹja sáwùjọ kákó fún un wa in aradta malan nu'tik lọ́ba fẹ́ àfọ̀n jùkọ́ rẹ̀ jẹ́ wa in aradta mulkan tó a pé ọba fẹ́ jọba ni mọ́wàá làwọn máa má dá rú máa jáfi ọjọ́ bá a ń yàn lólórí wọn lọ́mọ jẹ́ bẹ́ẹ̀ mọ́ darí wa ń so anábì ni kìí ṣe tí wà ní tẹ́mi kan fẹ́ náà ni pé qulu la ilaha illallah tuflihu ẹ̀wílá ẹ̀sà fi àwọn òòṣà yìí kalẹ̀ kẹ́ẹ̀bá lè làwájú ọlọ́wọ́n ọba so lára àwọn oríṣiríṣi ntẹ́sífà nabi sallallahu alayhi wa sallam náà ni ọlọ́wọ́n bá tó ṣàlàyé rẹ̀ fún wa níbi ìpè wa qala alladhina la yẹn ni pé àwọn tí wọ́n ní ìmà àwọn wo ni ìtumọ̀ àìnímà òun náà ni pé àwọn àwọn àwọn ará mẹ́kà tó ṣe pa láìmọ̀ kan ni wọ́n ti pọ́n ń ṣẹ̀mí nísẹ̀mí jàhìlíyà ìṣẹ̀mí àìmà sòtún wọn mọ̀ pé kò sí ìmọ́lẹ̀ ẹ̀sìn kò sí ìmọ́lẹ̀ iman nínú ìgbésí ayé wọn ibi Sheikh Uthaymeen allah ń tẹ́ bá wò pé waqala alladhina la ya'lamun ń tẹ́ bá wo àyà yìí àmọ̀rí gbọ́ pé àṣẹ ẹni tí máa ń ta kò dodo aláìmọ̀kan ló ń tọ̀ ọ̀hún sheikh sèmi ń sọ bẹ́ẹ̀ nu tafsiri wọn ibi kọ́lá bó ṣe lè wò kí màkọ́ pọ̀ lára ẹni yẹn tó tí bá ti ń ta ko òdodo látọ̀dọ̀ ọlọ́run ọba òdodo tó wà nú ẹ̀sìn tí bá ti ń ta ko ó ń tọ̀hún aláìmọ̀kan ni. so ìgbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn ipe mú fún wa ní àmì kárí àbí kò jẹ́ pé káwọn náà ká gbọ́ ohun tí olúwa bá ń sọ ká gbọ́ fún ara wa mọ́sọ̀ pé wọ́n lọ́mọ wá ṣàlàyé pé ọlọ́run wíbáyìí ọlọ́run wíbáyìí àwọn ọ̀fẹ́ kí wa náà jẹ́ káríwá yìí ká gbọ́n tí ń ṣẹlẹ̀ sóríwá nírú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kọ̀rọ̀ ni kò rọrùn kódà ẹ ti ká fi ọ̀rọ̀ gbésí ayé wò ṣé tábà ní afẹ́ pàmọ́lù lápòjúwe káwọn ní gbogbo alásìkíni láyé ọ̀bẹ lápá àkùrọ̀rùn ẹnìkan ni ó yanjú ẹ̀ sọ gbogbo àsìkíni àwọn àjẹ́ amẹ́nìkan ni ó pa gbogbo àjẹ́ sogoro àwọn kan báyẹn máa fi mọ̀ pé àṣekẹ́nì kò fi sọ nǹkan kìí ṣe pé ntàwa ni gbogbo wa náà la gbọdọ̀ sí káfílẹ̀ gbà fún ọ irú àwọn kan báwọn àwọn ọ̀rọ̀ mọ̀dàrú nù ipe àníjọba gbogbo àná lájọ máa ṣe ẹni wọn fẹ́ da nǹkan rúnù wọn ní irú ọ̀rọ̀ yìí imam ibn kathir wọn ní bal yuridu kullu mri'in minhum an yuhtasu famuna shara وقال الذين يرجون لقاءنا لولا أنزل عليك الملائكة أو نرى ربنا ipe bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n sọ pé ìtọ́lọ̀ fi láyà àlẹ́mùn pé wọn ní mọ̀ ara rẹ̀ ni pé wọn mọ̀ pé àwọn padà pàdé ọlọ́wọ́n ọba aya Qur'an mi ni pé wa qala alladhina la yarjuna liqa'ana àwọn tí wọn ò ràn kàn pa àwọn padà pàdé ọlọ́run wọn ń sọ fún anabi pé laula unzila alayna al-malaika àwọn káti ẹ̀rí màláìka tọ́lọ́ wọn àwọn nara rabbana àfi ká fojú rí ọlọ́run ọba fún wa kárí fún ara wa báyìí tí ìpẹ́ nìkan náà ni yóò máa rí alimami ibn Kathir wọn tún mú àyà wá káfílẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe jẹ́ ká rí ọlọ́wọ́n ọba fúnra wa jẹ́ kọ́ ọlọ́wọ́n ọba bá wa sọ̀rọ̀ fúnra wa ipe àwọn lárúbáwá ni mushriku kufar aw mushriku la arab àwọn kẹfìrí àwọn lárúbáwá ni olùwọ́ba ń ṣàlàyé ẹ̀tọ́wé imwa inadihim bí wọ́n ṣe ya alátakùfà nàbì wa su'alihim ma la hajata um tó máa ń béèrè béèrè tí ó kàn wọ́n béèrè tí ò wúlò fún wọn ẹ dákun èwo ni kéèyàn máa béèrè pé àlẹ́ afẹ́ rí ọlọ́run àdé afẹ́ gbọ́rọ̀ ọlọ́run kọ́ máa ń bá wa sọ̀rọ̀ ó dá wọn lójú pé ọlọ́run ò lè bá wọn sọ̀rọ̀ àwọn náà ti mà torí wọn gbọ́rú ẹ̀ rí innama huwa al-kufru wal-mu'anada n àwọn débi irú àwọn àwọn ìṣekèfìrí yẹn náà ló ti fọ wọn nílà bẹ́ẹ̀ wá ní irú tó ń ṣẹlẹ̀ sí wọn imam ibn kathir ní irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí àwọn alil qitabayni wa ghayrihim ó ti ṣẹlẹ̀ sáwọn yahudi àti nasara táwọn náà sọ bẹ́ẹ̀ pé ọlọ́run sọ pé yasaluka ahlul kitab an tunzala alayhim kitaban an tunazzala kitaban min ọlọ́run ní àwọn ahlul wọ́n padà wá bí wa nabi náà wípé àwọn tiẹ̀ fẹ́ rí pé kìtìrọ̀ wá látòkè olúwa wa ní faqad sa'alu Musa akbara min dhalik wọ́n ti béèrè tó ju bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì Musa faqalu arina Allaha jahratan ó láti ẹ̀fẹ́ ọlọ́run báyìí káàrí fẹlójú wa báyìí ni sùnyẹn ni pé wà nábì má wulẹ̀ ba ọkàn jẹ́ má bara jẹ́ irú béèrè wulẹ̀ léyìí irú béèrè kí béèrè wulẹ̀ ń bí mi yìí so má jẹ́ kọ́ kàn láyà ṣẹ̀pẹ́rù béèrè ń sí anábì náà wà kọnu sọ́lọ́run ni pé ọlọ́run o jẹ́ ká máa gbọ́ nítorí ìdààmú ọba òjíṣẹ́ níbi irú àwọn ọ̀rọ̀ báyìí àmọ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ń fi ọkàn anábì balẹ̀ pé má da wọn lóhùn bí wọ́n ṣe máa ń ṣe nu náà ọlọ́run fi ní pé kadhalika oríta shabahat qulubuhum wọ́n jọra wọn alimami ibn kasir na ay ashba'at kulubu mushrikil arab kuluba man taqaddama um min alqufri wal inaadi wal cutu ipe wọn jọ àwọn kẹfìrí ijọ ohun tó ti kọjá wọn jọra wọn dèdè táwọn náà ń wí iná làwọn náà ń sọ náà ni wọn fi máa sọ pé alqufru milla ipe ìṣekẹfìrí ìlànà ni tí àwọn kan tí wọn máa tọ tẹsí mọ rí àpẹẹrẹ pé ní táwọn tarajọ́ òun náà ṣe náà làwọn eléyìí náà ni wọ́n ń ṣe sọlọ́wọ́n bá kó sànù wa ní àwùjọ tí wọ́n bá ń rí àwọn ọ̀rọ̀ mi tẹ́lómi máa ń sọ pàtàkì jùlọ fún ẹni tí wọ́n bá ń dúró déédéé pò ń fẹ́ ṣe bí ànábì ṣe ní ká ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmí máa sọ pé ẹfẹ̀ lẹ́ ẹ mọ́ àbí ẹ̀yin nìkan lẹ́ mọ́ ẹ̀yin nìkan ẹ̀yin mọ́ ẹ̀ ń fọra yín mọ́ pẹ́yìn lẹ́yìn mọ́ jù ẹ̀dàkùn njòlẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ rí nu tí ń jẹ́ so ẹni tí ń ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam tí ó ní àwọn alámọ́jú ìyẹn lè sọ pé ìlànà tá à ń tọ̀ yìí ìlànà tó mọ́jú ni mọ́nàájì yìí mọ́nàájì tó dáa jù ni ìyẹn lè wí bẹ́ẹ̀ àmọ́ kí ọmọ ní àwa àbí èmi tí ń tọ̀ ìlànà yìí mọ́ dáa jù àbá ẹ̀ lè gbọ́ náà ni ọ̀rẹ́ mi kan máa ń sọ ẹni eh, ustaz abdulrahuf bello tí bá ń báwọn èèyàn sọ nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sàlàfíà yóò wá ní ṣe rí manhaji yìí manhaji sàlàfíà manhaji tí ò rújú ni manhaji tó straight jù ni manhaji tó ṣe pé ẹ lè ẹ lè ráyẹ ń bẹ̀ ni àmọ́ tí ń sọ yìí o kò túmọ̀ sí pé ẹ lè rí ayẹ lára ti tàwa táwọn tọ́ táǹtọ̀ àmọ́ ìlànà ń ìlànà tí ò ní ààyè ni so tí yẹn bá ṣe dúró lérí rẹ̀ tó bí yẹn bá ṣe dúró lérí rẹ̀ tó iná ni àìláyè ń ni ó ṣe wà lá ni ó ṣe máa kéré mọ́ lára ẹni tí bá ń tọ ìlànà náà so òun ni pé kéèyàn gbọ́ irú àwọn ọ̀rọ̀ jákujáku tí àwọn èèyàn ń sọ orú ẹ̀ sáwọn ànábì ọlọ́run ẹ̀ sì máa gbọ́ lẹ́yà àwùjọ tìrú tiwa yìí náà tọ́lẹ̀ bá báyà tí ń jẹun wọ́n ní à ẹ̀yin náà ń jẹun ni ẹ dákun ẹ̀yin náà ń jẹun ni wọ́n bá rí pé ọ̀rọ̀ mọ́ọ̀tì ó mu a ẹ̀yin náà tó mu mọ́ọ̀tì a ẹ dákun sórí eléyìí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ní kí ló dé à sísun náà ni àwọn mu mọ́ọ̀tì ni ẹ dákun kí ló kí ló kan kọ́ra ẹ̀ wàláhì ìgbà mi tẹ́lómi bá ẹlòmíì àmà wo báyìí ó kó yé irú àgọ̀ lélẹ́yìí pẹ̀lú ma ta yín ni sanabi ma ta yín ni mo ah ah kí ni kúkúrú irú lédè lè tẹ wulẹ̀ léyìn torí ọlọ́run ẹ eh? kí ni irú eléyìí tẹ̀ ń sọ lẹ́nu ẹsẹ̀ wa sọ anabi di bí ẹgbẹ́ yín abẹ́ni tí ò tó yín ọ̀làgbọ́dọ̀ léyìí ọ̀rọ̀ àgọ̀ ọ̀rọ̀ tó le tó jẹ́ àgọ̀ ni ṣé àwọn bí kí wọ́n sọ fún yàn ipe bóyá ọba àrùn ṣèkínní kan kọ́ wa mọ̀ sọ pé bàbá rẹ bàbá bàbá bàbá rẹ símọ̀ sí báyìí sẹ́pẹ́ ni mọ̀ wọ́n pé ah kí láàrin kí lọ́kàn bàbá bàbá mi pẹ̀lú ọ̀rọ̀ eléyìí so kọ́ jẹ́ pé anabi sallallahu alaihi wasallam náà lẹ́nu ẹnu e, ẹnu òní fi wá ní wọ́n sọ báyìí pé káyọ̀ wọn sọ lọ́rọ̀ báwọn mọ́ kí ni kí ló kan ọ̀rọ̀ anabi pẹ̀lú ah so irú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó le tí ò dáa ni náà ni kò sí tójú bẹ́ẹ̀ náà lọ á kọ́lẹ̀ lómi yóò gbọ́n tó ń wíyé o yóò gbọ́n tó ń wíyé yóò kà máa pé ìmọ̀ ọmọ sì ọgbọ́n ni ìmọ̀ ọmọ yìí sì ọgbọ́n bá ní ìsọ́bà wọn bó lọ sọ bó lọ sọ ebi láwọn ebi wọn ní pé kíní ká yìí ìsọ́bà wọn kọ́ wáyé yìí ni àwa lọ́rọ̀ yé ó sì yẹ yóò sì máa sì ọgbọ́n náà ni sunna yẹn tó bá fẹ́ ṣe tọ́lọ́wọ́n ọba tó fẹ́ tà nẹ́bí sallallahu alaihi wasallam ìṣesí ànábì ìṣẹ̀mí ànábì sallallahu alaihi wasallam ni ìyẹn náà ajé kára yẹn kọ́ mọ́ balẹ̀ ipe ń tó jù wá lọ tó ikú ńlọ lọ́wọ́ bá ránṣẹ́ ọlọ́wọ́ bá mọ̀ kápá kọ́ fa ẹnu àwọn kẹfìrí ya kọ́ fa ẹnu wọn ya gbà tó ń sọ rúẹ̀ sọ́lọ́ tó ń sọ rúẹ̀ sọ́lọ́ ànábì sallallahu alaihi wasallam tó bá mọ̀ pé òjíṣẹ́ ni ọlódodo lawla yukallimuna Allah ọ̀dà ká gbọ́ káà náà gbọ́rọ̀ lọ́run tó lọ́n gbọ́run ẹ wo inad ẹ wo àtakò bó ṣe lágbára dé ibi tó lágbára dé lára àwọn èèyàn so èèyàn fẹ́ ni pé a ah, ọyọ kọ́lọ́ nǹkan fún àwọn lẹ́nu ya so bí iná lè fún mi pé tó bá fẹ́ ṣètò ọlọ́wọ́n ọba ó ní di sùúrù ó ní di pẹ̀lẹ́pẹ̀lẹ́ anabi sallallahu alayhi wa sallam kò sọ fún wọn pé a ah, ah, ń bẹ lọ́nkọ́ ya yín lẹ́nu irú ọ̀rọ̀ wò lè ń sọ yìí so bóyá ni pé anabi sallallahu alayhi wa sallam ó rọra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ọlọ́run sọ pé tashabahat qulubuhum wọ́n jọra wọn ni báwọn tó ṣàwájú wọn náà ṣe sẹ́nu náà ni ẹni tó náà bá ń jẹ́ ẹni tó bá ń ṣe dáhẹ́wà tó ń ṣe súnà bóyá láàrin mọ̀lẹ́bí ni àbí láàrin àdúgbò ni àbí láàrin ìlú ni wọ́n gẹ́ gbọ́dọ̀ máa gbọ́ gbogbo àwọn nǹkan yìí yé fúnra rẹ̀ bí wọ́n jọra wọn ni tẹ̀rí ẹni tí ọlọ́run wá ti fi afaman yashra sadrahu lil islam ẹ̀ńtọ́rọ̀ bá ti ní kí ẹ̀mí rẹ̀ kó sí fún ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ẹ̀ lè fi wú ẹni tó ṣe pé ẹ̀mí rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ẹ̀mí rẹ̀ ó ó le kankankankan bí ẹni tó fẹ́ gun bí ẹni tó fẹ́ gun sámàní sùúrù eléyìí lè yẹ gbọdọ̀ mà ipe yóò máa ṣẹlẹ̀ ní àwùjọ ǹjẹ́ ti ń jẹ́ ìdá ọmọ ènìyàn olúwa ní tashabahat qulubuhum قد بينا الآيات لقوم يؤكنون قل هو سبحانه وتعالى قل تشابهت قلوبهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون يعني قد بينا الآيات لقوم يؤكنون قل قد أوضحنا الدلالات على صدق الرسل olúwa ní àwọn ọlọ́run ọba àìsí mú àwọn ntí wọ́n máa fi mà àwọn ìtọ́ka àwọn àmì àmọ́ ti fi kalẹ̀ fún wa tí wọ́n fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba náà làwọn òjíṣẹ́ tèmi ọlọ́run ọba bá rán bima la yahtaju ma'a ila akhar tó pé àwọn àmì yẹn kò ní bùkátà sí béèrè. وزيادة أخرى كما وعليكم لمن أيقن وصدق واتبع الرسول فهم تبا ما قوي دودو لولون رني ينشي تبا ما قوي يعني يي آه ودودو نكاتلي àmì ọ̀hún sẹ́ni yẹn ẹnu àmì tọ́lọ́run bá fún wọn yóò tó wọn wọn olú tó máa wá pé á ẹ jẹ́ ká tó wá tòtò fìràn mi. iná ni tẹ́ bá wo ìsẹ̀mí ayé anabi sallallahu alayhi wa sallam ẹnu tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ikú bí anabi ṣe sẹ̀mí láti kékeré rẹ̀ tó fi di pé ó dọ̀dọ́ tó fi di pé ó di ọmọ ogójì ọdún kó tó wá di pé olúwa bá gbé anabi sallallahu alaihi wasallam dìde àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ táwọn òfin mọ̀ pé ah, ọmọ yìí lahu sha'nun fil mustaqbal nkálukú náà ti mọ̀ pọ̀ ọmọ yìí yóò ní yóò ní yóò ní ìṣesí pàtàkì kan ìyẹn ni pé yóò jẹ́ èèyàn èèyàn kan tó yàtọ̀ láwùjọ tó bá dọjọ́ iwájú ó hàn sọ́pọ̀lọpọ̀ wọn náà bẹ́ẹ̀ àmọ́ṣe kan ríbi tí ṣètọ́ni máa ń lọlẹ̀ ńlágbára sí ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lá tó bá ń rí gbogbo àwọn nǹkan tí tó dáa tó dáa tó dáa tó dáa tó dáa àmọ́ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ṣètọ́ni wọn àsáwọ̀ fún wọn pé ẹ gbọ́dọ̀ gbà ẹ gbọ́dọ̀ wasallam ìṣe tó yẹ pé ah ó yẹ kí gbogbo mọ̀lẹ́bí rẹ̀ lọ́yẹ ni torí pé kí ni ìjọ tó fẹ́ yanjú ọ̀rọ̀ ayé kan síwájú ká ànábì òtí ẹ̀tí dànábì sallallahu alaihi wasallam kìtì dànábì ọlọ́wọ́n ọba ni nǹkan yẹn ni pé tán bá ní eh, ìgbà kọ̀ọ̀kan tán bá tó kàábà ṣe tán bá tó ṣe tán wọ́n gbé hajar al-aswad wọ́n gbé ní ayé rẹ̀ so wọ́n á padà èyí tó máa ń pàtàkì jù tí máa ń wọnú tàn òun náà ni ẹni tó bá dá hajar al-aswad padà sí ààyè rẹ̀ bóyá bí ká ní ní àádọ́ta àádọ́ta ọdún every fifty years wọ́n á pè á ah, ẹ jẹ́ ká tún change ààyè ààyè kíní yìí ààyè hajjal aswad ká tún bẹ̀ ṣe ká tún wá dá padà ẹni tó bá dá padà yóò wọnú tán kí àwọn lágbájá báyìí ń lọ dá hajjal aswad padà gbàtà gbé síbẹ̀ ní ọdún báyìí gbàtà gbé kúrò tán tí wọ́n dá padà sí ààyè rẹ̀ wàhálà bá ṣẹlẹ̀ àwọn ọ̀ràn yìí dìde kọ́ àwọn aládàá padà wọ́n ilé ìjọ ni àwọn náà aládàá padà ń kálukú fẹ́ kí ó kọ̀ wọ́n wọnú ìtàn ìwé ìtàn ó wá di wàhálà láàrin wọn ìgbà tó di wàhálà wọn á pè kíláàfì bò láti yanjú ọ̀rọ̀ yìí o pé ẹ ká yanjú ó sáfẹ́ di ìjà rẹ́kẹtẹ́ láàrin wọn ìgbà tó yálẹ̀ nìkan wá ní ló ṣẹlẹ̀ ni pé ọ̀dà ẹ jẹ́ ká ṣe sùúrù ẹnu tó bá ẹ ti gbogbo ọ sá dùn báyìí ká má sàn kankan ká máa retí ẹni tó bá ti kọ́kọ́ wọlé ẹni tó bá ti kọ́kọ́ wọlé òun òun ló gbé síbẹ̀ sògbà tí wọ́n dúró tó gbọ́n retí kana awwalu dakhil rasul sallallahu alayhi wa sallam ẹni tó kọ́ wọlé kana awwalu dakhil rasul sallallahu alayhi wa sallam ẹni tó kọ́ wọlé ni anabi gbàtọ́ wọlé wọn ni a ẹnu wọn papọ̀ ni rọ̀dí iná bil amin wọn ni ọmọ ọmọ ọmọ ọmọ dáadáa yìí òun ni gbogbo wa afọwọ́sí kó gbé síbẹ̀ ṣùgbọ́n táwọn wọlé ànábì wa ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá ṣàlàyé pé a fẹ́ dá hajar aswad padà sí ààyè rẹ̀ ni náà ló wá di fanfa láàrin wa ló fẹ́ dìjà ànábì wa dúró sún ànábì ní tó ṣẹlẹ̀ ni pé ẹ mú aṣọ ńláńlá kan wá bí aṣọ búra wọ́n á mú wá ànábì wa gbé hajar aswad sí pẹ̀lú ọwọ́ rẹ̀ tó ọwọ́ alápọ̀nlé ó gbé sí ọ wá ní gbogbo mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan jáde nínú mọ̀lẹ́bí yín mọ̀lẹ́bí kọ̀ọ̀kan wá yẹn ẹnìkọ̀ọ̀kan jáde ọ wá ní ẹ̀fà sọ ilé tetí ọya ẹgbẹ́ wọn á gbé e. e sídìí ààyè ibi tó wà ànábì wa pílẹ̀sì rẹ̀ síbi ànábì gẹ́gẹ́ lọ́wọ́ fún ara rẹ̀ gbé síbi tó wà oníṣẹ́ pé gbogbo ilẹ̀ gbogbo wa la gbé e? wọ́n á wò pé ah ìrọ̀mọ́ ah, kékeré yìí irú la ká ìwúlélẹ́yìí nínú gbogbo nínú gbogbo olú gbogbo aráàlú lọ amúrù làákàyìn wa ṣe àpéjọ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ míì fún wọn láì mọ̀ pé lódodo ni wọn kí wọn gbà lọ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wọn takú náà ni ṣètọ́ni ọ̀há máa bi ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn pé ànígbà gbà bó la ṣe wá gba yóò sọ wá jẹ́ pé ìwọ lọ́mọ aṣọ fún wa pé ìwọ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ẹ wo fìtínà fìtínà táwọn mọ̀lẹ́bí ń bẹ lọ́tọ̀ fìtínà táwọn Yahudi àtàwọn Nasara ìtúnbẹ̀ lọ́tọ̀ sùlẹ̀ yóò fi mọ ntí ẹni tó bá fẹ́ pèpè sí tọ́lọ́wọ́n ọba ntí tí ó bá pàdé kọ́mọ fi wò pé náà làwọn àwọn yẹn máa sọ pé ànábì ò ní pé inú ọ̀rọ̀ ànábì náà ni tánàbì ni àwọn tí olúwa bá máa ń fi àdánwò kàn jù tó máa ń rí wàhálà jù àwọn náà ni àwọn ànábì ọlọ́run thumma amthal fal-amthal lẹ́yìn náà yóò tún mọ́ wá bẹ́ẹ̀ sẹ́ńtò náà bá tún fẹ́ jẹ́ ẹni rí lọ́dọ̀ ọlọ́run ọba àdánwò oríṣiríṣiríṣiríṣi ìfúnlẹ̀mọ oríṣiríṣiríṣiríṣi ní ọmọ ṣẹlẹ̀ nínú ìlú nínú mọ̀lẹ́bí amẹ́ni tó bá ṣe tán tó sàfẹ́ dúró tó ọlọ́run ọba ń tiẹ̀ yóò wọ́n bá tiẹ̀ lọ ni yóò wọ́n bá tiẹ̀ lọ kò ṣòro lórí ti kílẹ̀ sẹ́mi náà èmi ń bá tèmi lọ́nu so àwọn èèyàn bá mi wá gba lọ́tún gba lọ́sì so ti wà lójú ọ̀nà kan náà anabi sọ pé wa anna hadha sirati mustaqiman fattabi'uhu فلا tattabi'u السبل فتفرق بكم عن سبيل olúwa ní ojú ọ̀nà kan péré náà ní tèmi ọyọ kan péré wọn ní kọ́ra ń jọ tánàbí nǹka ayà yẹn fáwọn àwọn sọ́ọ́bà ní khattan khattan mustatilan anabi wa la ìlà kan ìlà yẹn straight gbọ́rọ́ wàdúnà ó khutut anabi wa fi àwọn ìlà kan cross ẹ̀ bí ẹ minus báyìí ọkọ̀ la ìlà straight ọwọ́ la minus sí lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ anabi wa ni ṣe rí ọ̀nà ẹ̀yọ̀ kan yìí òun náà ni siratu mustaqim tó pé yóò lead yàn dé ila aljannati na'im yóò gbìyànjú àlìjánà anabi ni ṣe rí àwọn ìlà oríṣiríṣi tí mo wá fi cross rẹ̀ yìí anabi ni sobolo nu àwọn ọ̀nà oríṣiríṣi nǹkan alukó ọmọ tí ọmọ ẹni pé ọ̀nà oríṣiríṣi òun ohun sẹ́wọ̀n pé tí wọ́n bá la ẹ̀yọ̀ kankalẹ̀ tẹ́ wá fi ọ̀nà oríṣiríṣi sí i ẹ̀yìn kan fẹ́ máa gé ọ̀nà òdodo òun nu wọ́n fẹ́ máa gé àmúdodo òun tó bá tó yá owó tó lọ léegun ẹ̀tún lé níwájú padà torí pé ìlà gbọ́ọ̀rọ̀ lòun eléyìí òun kan cross ẹ̀ báyìí ń tiẹ̀ ó filẹ̀ òun sùn jáde síta báyìí eléyìí tó cross ẹ̀ òun sùn jáde síta báyìí bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn èèyàn ó ń bí díà yóò cross sunna sunna ìsùn jáde báyìí àwọn tí wọ́n jẹ́ akéwúfẹ́jayé àánú kírọ́ọ̀sì súnà súnà tó jáde tiẹ̀ báyìí ni bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wá máa rí wọn ẹ̀wẹ̀ lómi kẹ́ni kí n tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ súnà yìí gan ẹ̀yin sọ ń o lọ fẹ́ sẹ̀sìn o lọ fẹ́ sẹ̀kínì kan yóò sì kórìíra súnà so kí ni ráwọn yìí ara àwọn ìlà àwọn náà nù ìlà àwọn súbùlù nù anabi sallallahu alaihi wasallam wá ní pé ṣe wá rí gbogbo ìlà kọ̀ọ̀kan yìí وعلى كل رأس خط شيطان يدعو إليه أنا بن إما باوي bá àwọn èṣù kọ̀ọ̀kan nídìí làwọn tí ó máa pèpè sí i tó pọ́ ní ó dùn mẹ́ ni ó sàpamọ́ síbẹ̀ pé àwa ànígbà ànígbà amatakò náà ni amatakò súnà náà ni amódodo òun ni so náà ni ẹni tó bá fẹ́ ṣe nǹkan yìí tó fẹ́ ṣe ẹ̀sìn Ọlọ́run ọba ó gbọ́dọ̀ ní àfaradà ó gbọ́dọ̀ ní sùúrù kó má jẹ́ kí ìgbọ́rọ̀ lọ́tún ìgbọ́rọ̀ lọ́sì nínú rédíò nínú tẹlifíṣàn ìtakò ẹ̀sìn so kọ́yọ̀ má jẹ́ kó ṣe kíni kí wọ́n má jẹ́ kó kó tiẹ̀ mìíràn torí pé kíni irú ẹ̀ ṣẹlẹ̀ sí anabi Allah, alaihi wasallam ó tún lè jù bẹ́ẹ̀ lọ gan náà ni Imam Kathir ni wa fahima ma ja'u bihi ani Allah tabaraka wa ta'ala tẹ́yìn bá gbọ́ ohun tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba yé àwọn ni wọ́n ti mọ̀ pé ah, òdodo lọ̀rọ̀ yìí wa amma man khatama Allahu ala qalbihi wa sam'ihi àmẹ́ni tí ọkàn rẹ̀ bá di tọ́lọ́run ọba di lọ́kàn tó di ní etí kọ́lọ́nkọ́ mọ́ ṣàṣàánú fún wa kọ́lọ́nkọ́ mọ́ diwa ní ọkàn kọ́ diwa létí wa ja'ala ala basarihi gishawa tó fi nǹkan ìdídí tó fi di lójú irú ẹni yẹn wọ́n máa tako òdodo ni ẹlòmíì lásán wàláyé ẹnu pé tó bá kàn wo ẹnu pé ìmúra pé òun jẹ́ onísúnà lásán àti ìṣesí náà ló kàn wo ẹlòmíì pé ah òdodo ni kíní yìí kí ló fà ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ṣe kí ni ọ̀tàn ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ ni ọ̀tàn ìmọ́lẹ̀ sí ni sọ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́sà fi ìmọ́lẹ̀ sínú ọkàn tiwa náà èyí tó tàn síbẹ̀ tọ́ kọlọ̀kú ṣàlékún rẹ̀ kọlọ̀kú mọ̀jẹ̀ kó kú so gbogbo ìdídí gbogbo àwọn tí nǹkan dí lójú so tí nǹkan dí wọn lẹ́mìí abẹ́ wa subhanahu wa ta'ala kó bá wa ṣí kúrò ní ojú wọn so kó jẹ́ kí wọ́n lè tọ ìlànà òdodo subhanaka allahumma bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. assalamu alaikum. wa alaikum assalam. oníbẹ̀rẹ̀ ni please is it true that Allah has created the light of the Prophet Muhammad sallallahu alaihi wasallam life, before he creates Muhammad Adam Prophet Prophet Adam if it is true or not please give us evidence. ọlọ́run ọba kó ṣàánú fún wa ṣe àpé tí a bá nígbàgbọ́ sí nínú ipa nabi sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ rí nínú al-Qur'an a sì gbọ́dọ̀ rí nínú hadisi tó lálàáfíà a lè rí nínú Qur'an àbí káàrí nínú hadith anabi torí ẹlòmí lè mú ọ̀rọ̀ bí mo ṣe lo méjèèjì papọ̀ ń ike àfi kó orí nínú Qur'an àfi kó orí nínú hadisi irọ́ a lè rí nínú al-Qur'an a sì tún lè rí nínú hadith anabi sallallahu alayhi ọ̀rọ̀ yìí hadisi tó gbé wá hadisi irọ́ ni àwọn yẹn ni wọ́n gbé kalẹ̀ ni wọ́n rọ́ bẹ́ẹ̀ náà sì ní tí ẹ bá wá rí àwọn àdìsí tọ́lọ́ làáfíà yóò rí gbọ́ yí pé wọ́n ń rọ ọ̀rọ̀ yìí ní lóòótọ́ so wọ́n máa ń sọ pé awwalu ma Allah ó ní bá ṣe máa ń ka àdìsí yẹn wọ́n ní pé qala Allahu ta'ala àdìsí rọ́ ni o mawdu fabricated hadith náà gbé kalẹ̀ ni wọ́n ní ọlọ́wọ́ bá sọ báyìí pé ẹ̀yìn ẹ̀ẹ́ kuntu kanzan makhfiyan wọ́n ní ọlọ́run bá ní mo jẹ́ nǹkan kan bíi pẹpẹ ọ̀rọ̀ tó ṣe pé nǹkan yẹn pamọ́ yẹni pé nǹkan kan ọ̀dá mi mà fa ahbabtu an u'rafa mo wá fẹ́ káwọn èèyàn mà mí wa qabbartu qabratan min nuri mo wá mú ìmọ́lẹ̀ kan lára ìmọ́lẹ̀ ara mi fa khalaqtu bihi muhammadan mo wá fi ìmọ́lẹ̀ yẹn dá nàbí ipe ìmọ́lẹ̀ yẹn òun náà ni fàbí àrọ̀fúni fàbí àrọ̀fúni ànábì náà lẹ́fì mà mí èmi náà lẹ́fì mara mi tẹ́ bá rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó burú ni ìtumọ̀ rẹ̀ àwọn tán máa ń mú pé ànábì lọ́lọ́run ọlọ́run lànábì àwọn tán máa ń béèrè akẹ́kọ̀ọ́tù mọ̀mọ́díyà àwọn ni wọ́n ń ba débẹ̀ àwọn onísáwí àwọn onísúfì ni kò sí ẹ̀rí kankan fún un tẹ́bá lọ lè wọnú hadith anabi sallallahu alayhi wa sallam wọ́n bi anabi wọ́n ti bi ni ipe kìnnì ma awwalu ma khalaqa Allah kílà àkọ́kọ́ tọ́lọ̀ nkọ́dá anabi sallallahu alayhi wa sallam ni pé awwalu ma khalaqa Allahu alqalam qalam bá kọ́dá wa qala uktub olùwà ni ma kọ́ ọ wa ni kíni kọ́ ọ ni uktub ma sayakun onímọ̀ kọ gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ ní gbogbo ayé oní kálámù wa ń kọ wa ń kọ wa ń kọ wa ń kọ wa ń kọ so léyìí túmọ̀ sí pé ntọ́lọ̀ ń kọ́ dá ní kì í ṣe anabi sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ àti apá anabi bá lọ́lọ́run bá kọ́ dá ẹ máa wo àwọn ọ̀rọ̀ ìlàìlà kí wọ́n máa fìlà káyà àwọn èèyàn ṣeré ike ńgbà tí ọlọ́run á dá anabi tán ìmọ́lẹ̀ ọwájú sára ádámà ìmọ́lẹ̀ one wọ́n transfer one transfer one transfer bọ́ one transfer bọ́ wọ́n to transfer sí rí àdùnnútọ́lìb láti rí àdùnnútọ́lìb tó wá transfer sí rí àbútọ́lìb láti rí àbútọ́lìb lọ́wọ́ transfer sí rí Abdullah so ìmọ́lẹ̀ yẹn náà ni wọ́n wà lára Abdullah lọ́wọ́ transfer sí rí lọ́sẹ̀ e wá wá látara Amina lọ́sẹ̀ àà dákun irú irú irú irú ìròkúrò irú ọ̀rọ̀kọ̀rọ̀ wọlé léyìí àbámu akọ anabi ni muhammadu ibnu adamu làbámu pé náà lànà yóò bá pé rárẹ̀ àbí muhammadu ibnu àbí muhammadu ibnu lọ àbí òun ẹ̀ bá tiẹ̀ pé tura tara rẹ̀ ló ti irọ́ ni gbogbo kíní yìí ẹ̀wọ̀n náà la kanu ayé kura ni tọrọ bá kanu anabi láyé anabi ni ah ma ana illa basharan ìyàn ni mí ìyàn so iná lè fi mọ̀ pé ọ̀rọ̀ àwọn ẹni yìí ń takò Qur'an ń takò Qur'an nílùú àwọn ọ̀rọ̀ ń yóò takò hadith anabi sọ̀rọ̀ sáré yóò takò alukur'an so anabi kọlọ́lọ́wọ́n bá kọ́ o so anabi kọlọ́lọ́wọ́n kọ́ naam. wíwí ní asalaamualeykum. wa aleykum salaam. Only in the last ten of Ramadan, is it good to observe night prayer, tahajud after tarawih? Kò sí ìyàtọ̀ láàrin mẹ́wàá gbẹ̀yìn àtàwọn mẹ́wàá àkọ́kọ́ àti mẹ́wàá ti àárín níbi náfìlà yíyàn so bákan náà ni Aisha radiyallahu anha ó ti ṣàlàyé rẹ̀ tó jẹ́ ìyàwó ànábì ó ní àtinú Ramadan àtìgbà tí kìí ṣe Ramadan ànábì ò kí ń kíjú mọ́kànlá lọ rákà mọ́kànlá yíhun ti tó fún èèyàn tó bá fẹ́ ṣe ẹnu tánàbí kan ṣàlàyé pé tó bá di mẹ́wàá gbẹ̀yìn ṣadda ìzárọ̀hù àwọn ìzárọ̀hù nínú ànábì máa ń dé okun sòkòtò rẹ̀ lé báyìí yóò wá kọjú mọ́ ìsinlọ́hùn ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ so náà ni pé ìṣe àdìkárù rẹ̀ ìṣètìláwà Kùránì rẹ̀ ìmọ̀ ńlágbára ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ àmọ́ náfìlà rẹ̀ kìí yàtọ̀ kìí yàtọ̀ so eléyìí ni tó wà nínú àkọlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam naam. oníbẹ̀rẹ̀ ni lórí ọ̀rọ̀ ìbá oní assalamu alaykum fúláwọ̀ káàtó lórí ọ̀rọ̀ ìbá ni ìbéèrè mi dá lórí mo fẹ́ ṣe citizenship ní Ìlọrin local government àwọn tí mo sì bá níbẹ̀ sọ̀rọ̀ nípa owó tí àwọn ọ̀gá wọn kò gbọ́dọ̀ mọ̀ sí ǹjẹ́ kí ni kí n ṣe ǹjẹ́ kí n san irú owó bẹ́ẹ̀ tàbí kí n san ṣùgbọ́n tí mi ò bá san mi ò ní ní mi ò ní orí sírísì mi gbà náà irú ṣẹ́rí kìíní kan bẹ tá a máa ń pè ní àwọn orúkọ míì tí kìí ṣiṣẹ́ orúkọ rẹ̀ rìbá ìtí ń jẹ́ rìbá òun ni owó èlé ní ń jẹ́ rìbá àwọn ọmọ ní má gba rìbá má gba rìbá má gba rìbá nu rédíò rìbá gangan lẹ́sìn <laughs> àwọn ganan ń polówó ìfún èèyàn rìbá yìí so wọ́n ní ẹ wá gba greek loan ẹ wá gba kíní kan lónìí ẹ wá gba kíní kan lónìí n ti ń jẹ́ rìbá nù n ti ń jẹ́ rìbá nù so kì ṣe pé kéèyàn ó fún yẹn ní owó irú yẹn owó wọ́n máa ń pè ní rọ́ṣùwà nìyẹn bribe kéèyàn bribe yẹn náà máa ń pè irú yẹn so bribe ń gbà míì yóò jẹ́ haram téèyàn gbọ́dọ̀ fún yẹn rárá òun ni pé irú kó ṣe pé bóyá ẹ̀yin méjì jọ ní ẹjọ́ nílé ẹjọ́ ó wá mọ̀ pọ̀ lẹ́bi ó wá lọ́lẹ́ bá adájọ́ ipe ẹjọ́ tá à ń fa yìí dákun dá fifty thousand lélẹ́yìí irú yẹn bribe haram ni fún ẹni tó fún yàn haram ni fún ẹni tí tó gbà ìgbà mímọ́ wa ń bẹ tó ṣe pé bribe náà ni àmọ́ èyí ó fi sí ọ́ndà necessity pé tọ́ dòrúra ni irú ẹ̀ ní irú ìtẹ́ni yìí wí tó pé ẹ̀tọ́ rẹ ló fẹ́ gbà kìí ṣe pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àmọ́ wá tó ní ó tó wá mú wá láti fi gba ẹ̀tọ́ rẹ hùn tóun ò sì ní ní àkọọ́lẹ̀ tó bá sì lóòní fún wọn nǹkan tó fẹ́ gbò jáde o sùúrù ẹ̀ ni pé èyí ó fún wọn náà ní ẹlẹ́mọ̀ ẹgbàá kìkúṣe ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni mo fẹ́ náà ni mo fẹ́ gbà bíráìbù ni àmọ́ bíráìbù èèyàn lẹ́ṣẹ̀ àwọn tí wọ́n ń gbà àwọn àwọn ni wọ́n ní ẹ̀ṣẹ̀ torí tó bá dúró pé òní òní fún wọn wọ́n dọ̀ dúró wọn ò ní jẹ́ kọ́ lọ irú ẹ̀rọ ni máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn bí ọlọ́pàá ń gbà mí náà tó bá mọ ẹlòmíì wọ́n ti ẹni ó ti wọ́n gbogbo tí ọ̀nà ẹ̀ street tó bá lọ níwèé ìwé rẹ pé kíníkan kíníkan pé wọ́n tó lè táyà ti expire sọ àtú táyà ní ìsìn wọ́n ń ṣe yún náà ní ìsìn bá àwọn road safety ní ìjọ ti bẹ̀rẹ̀ mọ́tò wo táyà táyà expire jọ ńlọ́kìrún ní ìjẹta nu mọ́ à ọ̀yẹ́ tó ti bẹ̀rẹ̀ táyà expire ẹ̀ àwọn expire ní dètè táyà ti wáyọ̀ ti expire ọ̀ ti expire ọ̀ wọ́n lé ní o tún gbé panápaná jáde sọ ní panápaná wọ́n ni mo ní nínú eh, ọ̀dà tán fúlà ìṣẹ́ kárí tẹ́bíríkìlà tẹ́bíríkìlà ìṣẹ́ kárí wọ́n ni ẹ̀ ò níyùn so ajáwé fún ọ so ìwé táwọn ajá fún ọ̀hún wọ́n lè dán dúró ní four hours kí wọ́n á pè wọ́n dákun jẹ́kẹ́ máa lọ dákun wá ní àyẹ́ fún wọn nìkan gbà hmm. kọ́mọ lọ́n tiẹ̀ so irú yẹn bribe ni àmọ́ kì í ṣe ń tí èèyàn lè rí ba lẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run líle rẹ̀ so ẹni tó ń gbà ọ̀hún òun ló ní ìṣòro lọ́dọ̀ ọlọ́run ọba hada wa sallallahu alayhi wa sallam wallahu a'lam naam oníbẹ̀rẹ̀ ní assalamu alaikum salam. wa alaikum salam. can we invoke Allah in, gathering in gathering jama if it's not what of the hadith that say the prophet sallallahu alaihi wasallam said there is blessing in every gathering aljamaatu rahma. naam ipe kala afẹ́ ṣàdúrà afẹ́ bẹlọ́n afẹ́ ké Qur'an ní jama ipe ṣé ó bá mu àbí kò bá mu èsì dẹ̀ náà ni bí kò bá mu torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam tọ́lọ́ ń fẹ́sì rán kò síbi tó ti ń kọ́ àwọn èèyàn jọ ipe aṣáájú alápapọ̀ tí gbogbo wọn jọ wá máa hó ẹ wo bí hadith tí ẹnìkan wá bá anabi ipe gbogbo dúkìá ti parẹ́ tán o halakatil amwal wa nqata'ati subul ọ̀nà ti dí wa o fad'u Allah an yughithana bẹ́ẹ̀ lọ́nkọ́rọ̀ jù fún wa ẹ̀ríkà anábì wọn ni nínú àdísì wọn ni farofa ayẹ̀dẹ̀ yìí anábì kan gbọ́ sókè ni wà qala allahumma agithna agithna àgbọ́yé àrígbọ́ níbi àdísì nípa anábì wọn ni ẹ̀yin náà sọ pé allahumma agithna agithna wọn ni faqala allahumma agithna allahumma agithna allahumma agithna anábì nìkan ló dá wí ọlọ́run rọ̀jò fún wa ọlọ́run rọ̀jò fún wa ọlọ́run rọ̀jò fún wa ọbẹ̀ lọ́run so òjò wa bẹ̀rẹ̀ sí ní rọ̀ so náà ní ẹ̀dàkùn ẹ̀jẹ̀ kálá kíyèsí ká máa pariwo yéè kódà bẹ́ẹ̀ àwọn àyè gbẹ̀mí gan ṣe kéré àmọ́ bá bẹ́ẹ̀ láti kékeré ìpè pariwo ọlọ́run ẹni pé ọlọ́ọ̀ ẹni tí ò bá gbọ́rú eléyìí rí tí ń sọ yìí ẹ bá ń wá kíṣẹ́ ti bàbá kàmálì tó ń sọ pé ọya ẹ pé Allah ẹ bá mú wá ẹ bá wọn kíṣẹ́ ti Sheikh Adam tó ti ní Allah tẹ́fì mọ̀ pé ẹ̀yin lẹ gbégbékúgbé dé ìṣesí àwọn kiri yóò wallahi summa billahi alladhi la ilaha illa huwa ẹ pariwo jésù ọ̀rẹ́ ni jésù praise the Lord táwọn wà hó wallahi ilẹ̀ lẹ́yìn mùsùlùmí náà dín nìsín ẹ mọ̀ ní ẹgbẹ́ ọlọ́run tóbi ẹgbẹ́ ọlọ́run tó wallahi ìṣesí àwọn kiri yóò ní ìṣesí àwọn kiri yóò ní anábì ni man tashabbaha bi qawmin fahuwa minhum wọ́n tó bá ti ń ṣe bí àwọn kan ẹ̀yin náà dára wọn nù ẹ dára wọn ẹ̀dàkùn kí wọ́n wà níbi kan ẹ̀wọ́n bá ṣe pé àyìn kẹmọ́ wá gbọ́ ariwo yéé kò sílé yìí kò sílé yìí nínú ìsẹsí anábì sallallahu alaihi wasallam kò sí ah, ah. ala bi dhikrillahi tatma'innul qulub ọkàn yẹn máa ń balẹ̀ ní tí yẹn bá ń rántí ọlọ́wọ́n ba ah lọ́wọ́n bá kó kó ṣàánú fún wa pẹ̀lú ìṣesí àwọn kiri yóò tásánù lé kó tọ́lá kó tán yìí ọlọ́run kọ́ mọ́sá ṣàánú fún wa naam òun ni pé ìṣàdéhìn ọ́n ní aljama'atu rahma náà pé ni pé jama rahma kì í ṣe pé kéèyàn ó panu pọ̀ láti máa ṣe nǹkan kan náà lásìkò kan náà ní jẹ́ pé jama'atu rahma kọ́lá náà mi tó sọ pé wal furqatu àìdáàb ó ní pé ká fẹ́ ṣe nǹkan nísìn ká ó pé á intervention yíyẹ jẹ́ ká kóra wájọ kájọ dáwó kájọ ṣe so àbí afẹ́bá ọ̀tájà gbé ẹjẹ́ ká kóra wájọ ìkẹ́ni wal furqa kó kálukọ́ dákú ẹ̀ máa ṣe tiẹ̀ mí ṣe tèmi àìdáàb ìyá ni máa ń dájẹ́ yàn so ń tí hadith anabi sallallahu alayhi wa sallam ń sọnù o tó wáyé pé aljamaatu rahman bá ní sí àwọn sàhábà nábì wọn ò fẹ́ ìkẹ́ ọlọ́run níjọ́ tí abdullahi ibn umar tó jẹ́ àfà tó rà àwọn èèyàn tí wọ́n ń ṣe àdúrà níjàmá tó lé wọn sí kò mọ ìkẹ́ ọlọ́run kọ̀mà bákan náà ẹ̀yìn abu musa al-ash'ari níjọ́ tó wọn náà rí wọn òun náà dá ìkẹ́ ọlọ́run bá mà pé ká kójọ nìkẹ́ ọlọ́run so bẹ́ẹ̀ náà ni umar bẹ́ẹ̀ náà ni ọ̀gọ̀rọ̀ àwọn sàhábà bẹ́ẹ̀ so náà ni pé ká ṣe àdúrà ní jàmáà òsínú lànà anábì sallallahu alayhi wa sallam náà. olùwẹ̀ ní asalaamu alaykum. wa alaykum salaam. ẹnìkan ní àdúgbò wa ó ń kírun asiri ó wá kéwu jákè àwa kọ̀rẹ́tì rẹ̀ pẹ̀lú gbólóhùn subhanallah ó wá dákẹ́ ó tún wá kéwu jákè padà nígbà tí tó ti kírun tán ó wá sọ wípé ẹ̀rí wà fún bí òun ṣe ń kéwú jákè níbi ìrun asiri ẹlẹ́kùn ẹlẹ́wà sàlàyé rẹ̀. Hmm, ṣe rí ọlọ́run kó ṣàánú fún yàn wọ́n máa ní pé àfa máa ń sọ pé látẹ̀kún sọ̀fì kí wọ́n máa ẹni tí yóò máa ka tíra wọ́n lọ́kọ̀ọ́ka fún rẹ ló sì dá gbọ́yé fún rẹ àwọn kankan bẹ tó pé asas nínú ẹ̀sìn al-ilmu bit-talaqqi èyí ó gbà lọ́dọ̀ èèyàn ni ní àwọn àsásù kan bẹ nínú àwọn ìpìnlẹ̀ kan foundation kan ní sọ o even nínú súnà so náà ni ẹni tí kò bá ní àwọn foundation òun yóò lóun fẹ́ ṣe súnà yóò sì máa ba súnà nàbì sallallahu alaihi wasallam jẹ́ n tí mo rò fún ẹni yìí wallahu a'lam òun ni pé àdìsí kan ló fẹ́ lò òun náà ni pé wọ́n ní tánà sallallahu alaihi bá ń kéwú ní àyílà àbí ní alásàrì wọ́n ní yusmi'una qira'atahu yusmi'una al-qira'a ìmọ̀ ń jẹ́ ká mọ nǹkan tó ń ké ìmọ̀ ń fún wa gbọ́ yẹn pé láyìlá ọkàn lè ní walil akhiratu khayrun laka minal ula yóò wà tó dákẹ́ yóò wà tó máa bá a nìṣó so yẹn ní pé àwọn àmọ́ kò ké wa duha nílànà bí n ké n ti ń jẹ́ bẹ́ẹ̀ náà so irú ẹni tó bá ka irú àyà yìí irú àwọn hadithi yìí tó bá ka nínú sifatu salati Sheikh Albani tó bá ní wa kana yusmi'una qira'atahu ahyanan kọ́lá ahyana tó wà ń bẹ̀ ike imanji ká máa ń gbọ́ kéwù òun fi salati fi ẹnẹ fi qira'ati sir gbàtí máa ń kéwù jẹ́jẹ́ ìmọ̀ ń fún wa ní kéwù rẹ̀ gbọ́ngbà mi ń lè ní a ah, ó yẹ kéwù gbà mí ànábì máa ń kéwù jáde nù ó náà ká bẹ̀rẹ̀ ni. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم يعني سبحان الله سبحان الله داونو داولون ويعني ريمبه ريمبه ما لا يدعون هنا يسمعنا ونكان يجهر وصبه كان يجهر في صلاة السر أحيانا وصبه أن يسمعنا قرأ برواية من بعيدو كي أقبق ننو كراري أما فون أقبق so ọlọ́run ní èmi sì láǹfààní láti sheikh albani tí wọ́n kọ tírà yẹn inú àwọn tó ń jẹ́ àwọn student wọn sheikh eh, alhalabi so ní sudan aláǹfààní àti attendi muhadara àbí halqa tí wọ́n ti ṣe sifatu solat láti bẹ̀rẹ̀ dé parí pẹ̀lú pratica rẹ̀ so tí wọ́n ṣe so náà ni ẹ mọ̀ pé ok náà mo fi nípa àwọn asásù kan bẹ àfikún pé wọ́n ó ṣe lójú rẹ̀ àbí wọ́n ó sọ lójú wọ́n sọ fún ọ ni so tó bá kà ìyẹn ó rọrùn kéèyàn ó kí o gbé kí o sì lò so wallahu a'lam. salamu alaykum. wa alaykum salam. ẹ jọ ẹni tó ó jẹ́ hairdresser tó fẹ́ ṣe sunna so tí oníṣẹ́ sunna sì wù ṣe ó ní ẹjọ́ ẹni tí ó ń ṣe kò báwo ló ṣe ṣe tó lè gba èèyàn sí tí wọ́n yóò sì máa dirun oní attachment fún àwọn ènìyàn ẹni tí ó bá fẹ́ ṣe súnà nàbì sallallahu alaihi wasallam tó jẹ́ yá dírẹ́sà ní tí ó ṣe náà ni pé àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìwọ̀ tóun náà bá ti mọ̀ pé kò dáa kò ní máa ṣe nì kò ní máa fi nǹkan kúnrun fún yàn so attachment ni òwú àtìmọ́káṣà ni kò ní báwọn èèyàn fi kún irun so ní tí yóò wọ àtìmọ́káṣà ní tí mo fi màmá sọ ni pé àwọn èèyàn ń ṣe ni o wọn á rò pé òwú lélẹ́yìí attachment attachment ò ní nǹkan kan tí ń jẹ́ tí ń jẹ́ attachment nítorí bá ti attach márùn tó fi kúrun ó náà ní ń jẹ́ attachment so irú èmi làwọn atọmọkáṣe àwọn òwú tó wọn fi ń hun sweater àmì wọn á gé wọn gé ó ní oríṣiríṣi kọ́lọ̀ wọn á lọ márùn wọn ní òwúlé lẹ́yìn tiẹ̀ attachment lòun náà so oníbàyàn ṣe then oníbàwọn dírun ní pé sporting waves relaxer ò ní ma bá wọn fi kúnrun ẹnu tó ní ma bá wọn ṣe náà ni pé ẹni tó bá fẹ́ fọrun rẹ̀ kó fi sampo kó fi fọ́ fún un kó sì fi dráyà sí kó kó fi gbẹ tí ò ní change nature irun yẹn so lẹ́yìn ìgbà náà ó sì dì í fún wọn àbí kíkó náà máa ń pè ní yóò dì ó bá ti dì í tọ̀ ọ̀tàn tó bá wà bẹ́ẹ̀ wà láì tọ́lọ́mọ bá fún ọ ni ó fún ọ tí ẹ ti ìdílé ẹ̀yìn rẹ̀ rí ẹ̀dẹ̀dà wọ́n ti sọ di sí aṣẹ́wó tẹ́bá ti tọ́mọ wọ sí àdírẹ́sà báyìí wọ́n lọ lè tọ́ péǹtì fún yóò dé ìkànnà sí sọ̀rọ̀sọ̀rọ̀ yóò mọ lẹ ìkànnà yóò di pé yóò mọ fárun ojú yóò tọ́ gbó kẹ́ni yóò fi yóò mú yóò mú ògì yóò fi ra gbogbo ètè <laughs> gbogbo ètè yóò kún fógì wúlò léyìí lẹ́fẹ́ fi sòwò ní pẹ́ nìyẹn yóò ní láti pa tí wọ́n fi ṣe súnà nàbì àmọ́ tó jẹ́ pínlẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn gangan yóò máa ṣe so bẹ́ẹ̀ náà ni ẹyin tó fi ti bábà náà kún ẹni tó ń ṣe bábà tó fẹ́ ṣe sunna nabi sallallahu alaihi wasallam ò ní ṣe irun obama àbí galasi ò ní báwọn èèyàn ṣe tó bá lóyún irú tó wò sí ni akai ah, ń ṣe fún ọ ò ní ṣe fún so ò sì ní bá fárun gbọ̀n báwọn fẹ́ fárun gbọ̀n á ah, ẹ̀ ní fa so ẹ àṣepọ̀ fẹ́ ṣe sunna nabi ni bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ sọ̀kadà náà ò ní máa gbóbi olóbi kí ah sẹ́ẹ̀dì báyìí ṣé lè gbé ó lè gbé kípa fún pé ó fi fáfá rẹ̀ àbí kò lè gbé fún un. ṣé ẹ lè sọmọ ní kúbúrà àti pé kí ni ìtumọ̀ rẹ̀. kúbúrà Khadija ni ìyàwó anabi sọ̀rọ̀ sọ́lá wọn pé ní al-kubra yẹn ni pé ìyàwó anabi àgbà Khadijatul kubra nituma yẹn ni oúnjẹ mọ̀ ọ́n náà fi kabir mana kubra sọ náà nìyẹn ni pé ẹni tí ìyẹn lè sọmọ ní. كبرى إيه، أكبر من أكبر يعني كبرى سوى الله أعلم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك